أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين يوم ولمن صبر وكفر إن ذلك لمن عزم الأمور ومن يدل الله فما له من ولي من بعده وترى الظالمين رأوا العذاب يقولون عليلا مرد من سبيل أصدق الله سبحانه وتعالى ilé ibi ó fi àánú rẹ̀ ó fi sẹ́wà fún yóò ilé ibi ṣe ọjọ́ kẹta sí ní ọgbọ̀n 37 nínú ọ̀sùn Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdí ní àádọ́ta àdìjọ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwọn ọmọ ọlọ́run ọba Subhanahu الحمد لله wọ́n kárí bẹ̀rẹ̀ rọ̀mọ́tọ́nì láti gbà tó ti bẹ̀rẹ̀ náà láti bẹ̀rẹ̀ tẹ̀síì lọ́dọ̀wà rẹ̀. ó sì pé ilé mi fẹ́ láàánú ọlọ́ afẹ́sọ́rọ̀ títí di àkókò mi. Abdullah Allah subhanahu wa ta'ala. ọlọ́run máa sọ ọdún yìí ní àríwá mú wa o. àmín ẹ̀. púpọ̀ rẹ̀ kọ́ńtàkùnjà sí láyé o. Àmín. Àwọn ta ṣe tọdún ní ìkásílẹ̀ ní àlàáfíà ìtẹ̀lé ìgbàdùn. Bíbẹ̀ akẹ́lọ́run fún àwọn ẹni tí wọ́n ṣe ilé yìí fún wa tó ti padà kan rí wa. Kò sì bẹ̀rẹ̀ láti fi tọ́ bẹ̀rẹ̀. mo ti wà nínú àdúrà kò báyìí ọlọ́run bá mi tẹ́ wọn ọlọ́run bá mi lórí jìnnà rẹ̀ ọlọ́run sọ ní sọ́nà rẹ̀ àlùjá náà bàbá tí ọwọ́ kan tó tẹ̀ sí ìláyè yìí ọlọ́run bá mi tẹ́ wọn ọlọ́run bá mi lórí jìnnà. àwọn tó ń tẹ̀lé wọn ìṣáájú wa àbẹ̀kẹ́wò ọlọ́run bá mi tẹ́ wọn ọlọ́run bá mi lórí jìnnà. àwọn tó tẹ̀lé wọn ìhájú wa abdulhamid akọ́lẹ́tẹ́ wọn bá mi fẹ́ wọn lọ́ba lórí sọ. àwọn ẹlẹ́rọ tàbí àdá ọdún kẹwàá ni. àwọn ọdún ọ̀la ti pé báyìí. ọlọ́run ti á ṣe tọ́jú òun ká ṣe òun. ẹ̀rù tí mo sọ nígbà tá a fi gba iṣẹ́ yìí lọ́nà wípé àwọn bàbá wa tó ilé tí wọ́n gbé sẹ́wọ̀ tó ju wa ni wọ́n fi lélẹ̀ ní nineteen eighty six tí bàbá wa kà kú lọ. wọ́n sì lọ sí ìjọ fún ọdún. àwọn àwọn àwọn àwọn ilé ọ̀dún tí bàbá náà ti kà sí wọ́n sì lọ sí ìjọ fún ọdún. wọ́n náà fi láàánú sí ìjọ kà sí ìjì. àmín yàrá tí a ṣe fẹ́ ká ṣe Allah. gbogbo ẹ̀mí tó máa ń jẹ́ kí dáadé yẹn ń kárí ọ̀la ẹ̀rà kàfá jùlọ ní ẹ̀ka jẹ́ nípa tó òdodo ọ̀sán láti fi fẹ́ mi owó fún lórí ìṣòro rẹ̀. àfẹ́ náà ti gbogbo àwọn òbí tí wọ́n ti sùn ní ilé ike ọmọ bàbá mi ìhájì wa lórí àkókò tí wọ́n á bí àná àwọn bàbá wa lówó láàrin wúrà ọ̀la àwọn bàbá wúrà ọ̀la mo jẹ́ adájọ́ sí àgbà àná àdìjẹ́ kàdánlá rẹ̀ ọkọ̀ kan àjọ ọ̀dọ́fíọ̀ lánàá ìlú wọn pátá wọ́n ti lọ dẹ̀rẹ́dẹ̀ lọ́dọ̀ bá mi kọ́ sí wọn àwọn bá mi kẹ́ wọn. wọ́n ti wá lọ títí nítorí bàbá àgbègbè náà ọ̀dọ́fíọ̀ lọ́kọ̀ọ́ láti kẹ́ wọn. Kọ́lá tó ṣe ètò ìgbàgbọ́, àwọn máa ń ṣe kò kárí púpọ̀ jù. Wọ́n ṣe kò kárí náà sọ̀rọ̀ ọ̀tẹ̀lẹ̀ kó láàrin wa lójijì náà ni. Àwọn ìgbà ìṣòro wọn rẹ̀. Àwọn ìgbà ìṣòro wọn rẹ̀. Ìjọba pátá lọ ṣàdúrà fún ọlọ́run àjọ àkàrà sí ìgbòho ọlọ́run já ti kọ̀ọ̀kan gbogbo yìí ní ọ̀tá àwa alápàdé lọ́dún ní ọdún tí ń bọ̀ náà àtúpàdé báyìí ọ̀rọ̀ bàbá rẹ̀ kò sí bẹ́ẹ̀ wọ́n pàṣẹ orí tẹ́lọ̀n fún bàbá mi ìgbé àwọn náà lọ sí kùnkùn wọn láì tún wọn bí àwọn ọmọ padà sí ìgbòho gbogbo tó kù tí wọ́n ń lò láyé ọlọ́run má ni wọ́n fi nira lọ́wọ́ ọlọ́run má ni wọ́n fi fi nira lọ́wọ́ gbogbo apáta àti ẹ̀sùn mú fún wọn. 啊，我我主要干的工作，我主要干的工作，所以他他他要我他去，他去了，我把你的去了，你打住了，我们俩是属于的，就也把姑娘。他们反正是这个姑娘，我都我一个人孤独。 wọ́n ní ẹ̀ma lè mójú kó wọ́n ti sùúrù ìdẹ̀rẹ́ àríkàlà mi ni a ti ní ìlú mọ́. ولما كفر وكبر إن ذلك لعزم الأمور ẹ̀dọ́ bá ti sùúrù kí ọ̀sán gbogbo mi máa bú olùbí máa lù ẹ̀rí tí mo sọ fún alánẹ̀ṣe àkọ́dá owó ọ̀dà bí àdábẹ́yìn ọ̀dìdílé ìyá mi èmi ló ti ya ìtẹ́ lè má bù jáwọ́ lọ ìtẹ́ lè kọjá ẹrẹ bọ́bọ́ síbi ewu torí tara bó ṣe fi ra yá ọ̀yàn yọ wà lára rẹ ẹni tó bá ṣe sùúrù tí ó gbẹ̀sán ẹ̀yà lára ẹni tó tọ́jà rẹ mọ̀jà fàárọ̀ ó sì mójú kó tó tọ̀. Inna dhalika min azmi al-umur ó wà nínú àwọn àlámọ̀rọ̀ ìta inú rẹ̀ àfẹ́ káwọn ṣe nínú ìṣẹ̀ríà. ọlọ́run ọba subhanahu wa ta'ala ọmọ ló ní láàrù ọmọ láàrù omi wà léyẹ oúnjẹ ń pàdé ní Wàmá yóò délé rọrùn bàbá aláwọ̀ omi wà líyè mẹ́mbà dín. Wàtàrà sọ̀ọ́lì ní nàlàmọ́ra òlàzáàbà. يقولون عليه لمرد من سبيلي Ọlọ́run ọmọ ilé láàrù. Ìdílé lọ́rù. Ẹni tọ́lọ ń bá sí lọ́nà. Ọmọ aláwọ̀ mi wà léyìí mẹ́mbà dìrí. Ọ̀sẹ̀ ni kú lè sàtìlẹ́yìn fún ló tó fi wá mọ̀nà lẹ́yìn ìgbà tọ́lọ́ ọba ti sìn lọ́nà. Wọ́n tàrà zọ́ọ̀lì ní ìlànà àmàrà òlà àzẹ́. Àwọn máa rí àwọn alábòsí, àwọn aláìsí gbàgbọ́. Yẹ̀kúrú ló láàrin ilá àmàrádì ní ìṣẹ̀bí. Wọ́n máa sọ ìgbé ọlọ́run káàrí padà sáyé. Ká padà sáyé ká lọ tún kí ní ìṣe. Ṣùgbọ́n lè ṣe ṣe bẹ́ẹ̀. Wọ̀tàrá ọmọ yọrọ̀ tó ní alẹ́ ìhà وتراهم يرجون عليها خاشعين من الذل ينظرون من طريق خفيه وقال الذين آمنوا إن الخاسرين الذين خاسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم وتراهم أمرهم يردون عليها وما يستطيعون وسجينا Kọ́ṣìhìhìnà ìrìnà gúnlé. Ó sì pé wọ́n yẹ̀yẹ́, wọ́n yẹpẹrẹ, wọ́n máa páyà ti yẹpẹrẹ. Yàǹzúrú náà ní ìtọ́rí kí ni ọkọ̀ fi yìí yé. Wọ́n máa wo iná yẹn ní ìtọ́rí fi ìlẹ̀ tàbí yìí. Lẹ́ni tó ṣe pé wíwò ní ọlẹ̀ jíjíwò ní ọjẹ̀, wọn ní lè gbórí wọn lẹ̀ yẹnyẹn. Gbogbo wọn sorí kọ́ ni, wọ́n sorí nù, bí wọ́n sì sínú lẹ́niyàn. Ọ̀kọ́lá lẹ́dí ní àmọ́nú. Àwọn onígbàgbọ́ òdòdó ọmọ wa sọ báyìí pé. Ìnàlẹ̀ kọ́kiri ìnàlẹ̀ bí ọ̀kọ́ kìrò àmùkùnjẹ́ ohun. Dájẹ́jọ́ àwọn ẹni tó ṣòfò Òun làwọn ẹni tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Wà lè ẹ̀m yọ mẹ́lẹ̀kì ẹ̀mẹ́. Wọ́n pàdánù ara wọn, àwọn ará ilé wọn níjọ́ gbé bí yá mọ̀ pẹ̀lú kí wọ́n gbére sínú náà. Àlá iná bọ́ọ̀lì ní ìnàbí azáàbí mú kí. Torí bẹ́ẹ̀ ẹgbọ́ àwọn alábòsí èèyàn, wọ́n ń bẹ nínú ìyà, èyí tí ìtàkùn ti ní tí ò lè kú ọ̀rọ̀. وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل وما كان لهم من أولياء ينصرونه من دون الله وما يدلل الله فما له من سبيل. Ọlọ́run níbo ní sí fáwọn ènìyàn. Ọ̀bàkánà láhún mìnà lè yá àyànzúrò na oòrùn. Iye àwọn tó máa wà nínú ìyàtọ̀ takú ti ní nì, kò ní sí fáwọn ẹni láwí mìnà àwòlè àwọn alátìlẹyìn yẹnzúrò. Yẹnzúrò na omi ń dórí lọ́ọ̀ yìí. Tí wọ́n rẹ̀ wọ́n lọ́wọ́ Àmọ́ yóò lé láàrù, alẹ́ni tọ́lọ́n ká sí lọ́nà ọlọ́run ká sí wá lọ́nà ọ̀rọ̀. Bàbá aláwò mi ṣẹ̀bí ìrúfẹ́ ni bí ó lè rọ́nẹ̀ kan. Ọ̀rí kí ìlàlẹ̀ ápẹ́ ọ̀tọ̀ lọ sí bí òtítọ́ láyé mìíràn. Wọ́n ìlàlẹ̀ jẹ́ ń لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير استجيبوا لربكم من قبل أن يا يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ Wàbá ẹlẹ́kùn ní nẹ́fí. Ìtẹ̀jíbú lè rọ̀bìkún. Ìtẹ̀jíbú lè rọ̀bìkún. Ẹ àjìbú. Àjìbú ti gba orí ìdè wàlẹ̀ ìbádá. Ẹ ẹjọ́ Ingọ́dé àyà àti àyà òmù ní. Tó tó di pé jọ́ tí ó dé. Wọ̀rọ̀ ọkùnrin kìyàmá. Òun lọ́jọ́ gbé dàlù kìyàmá. Láàmú ọ̀dọ̀lẹ̀ òun mi náà lọ. Tó tó tó tí jọ́ ní bá dé, kò sí dà padà mọ́ ọ̀sẹ́ nìkan tí wọ́n dá padà láyé. Àní ká sọ pé ọ̀sẹ́ nìkan tó lè dájọ́ yẹn padà mọ́. Lẹ́lẹ́kùn mi mẹ́lìkà ìyá òmà ìṣe. Mo lè fi fún yín níjọ́ yẹn, àbárò, ìbùságà kò lè sí fún yín níjọ́ yẹn ibò lọ ń para tì ibi wàhálà yìí máa kọ́ kò sí níjọ́ yẹn fún yín àwọn alágún mi ń nà kí. wàhálà lẹ́kọ̀ọ́ kí n nà kí. bákan náà kò tẹ̀sí fún yín. ìjẹ́ ìlísùn òjì. ewu tẹ́ fi sábà pẹ̀lú láyé bíbá yìí wọ́n fi fún yẹn láǹfààní. wọ́n bá pẹ̀lú ọ̀nbẹ́ẹ̀dì ọmọ àdínà ìgbòho rẹ̀. ìjẹ́ ló fi dá rẹ̀ lórí lé. wọ́n bá jí owó tàbí wẹ̀rí wọ́n ní ó lè yí tí wọ́n bèé fún láyé pé mọ́ wá sọ̀rọ̀ lórí náyà ọ̀ ṣùgbọ́njọ́ yẹn kò lè sílẹ̀ pé òkun yìí ọ̀ gbogbo ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ dá ẹ̀ẹ̀dẹ́ lágbára àti lè ṣàkàtọ̀ tẹ́lẹ̀. àyè ni àárọ̀ tó fọmọ àwọn sàmìnà ẹ̀ka sàmìnàkà aláìhìn àfihàn ìmọ̀ àláìka ilẹ̀ ìfẹ̀láwọ̀ وإنا إذا أذقنا الإنسان منا رحمة عرف بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان وإن عرفوا فما زلناك عليهم حقيصا إن عليك إلا البلاد وإن إذا ذكنا الإنسان من رامة فريحتها وعند ذيبهم زيتهم بما قدمت أيديهم أين الإنزال كبول أين عرضهم أين عرضهم تعبتري عن الإجابة عن خمي بعد صلى الله عليه وسلم فما أرسلناك عليهم حفيظا àyàn ilé anẹ́bì ni olùsọ pé ọmọ sọ wọn ọmọ sọ ìpẹ́ tí wọ́n ń ṣe ìnàlẹ́ ìkà ìlẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ọkọ̀ jíṣẹ́ ni ẹwà sọ ẹ̀fẹ́ gbogbo ọ̀rọ̀ tá ń sọ wípé tó lítẹ́sẹ̀ ló fi káàkí o ìlẹ́yìn ti sọ fún ìkẹ́fẹ́ wọn ti ọ̀dá ó ti tó Wẹ̀lé ilé ẹ̀dọ́kùnrin ìgbàna ní mẹ́rà mẹ́ta. Ọlọ́run nígbàtà bá mú ìkẹ́ látọ̀dọ̀ wa, ta fi tọ́ ìyẹn lẹ́nu wò bí ọ̀rọ̀. Fàrí ẹ̀bẹ̀ Wọ́n dúdú bó ń bẹ̀yí ẹ̀tùn tẹ̀yí ẹ̀tùn tí máa fẹ́ra mọ́ sí àìdé ẹ̀. Tó máa wá di wípé àìdá àgbẹ́wò ọ̀sẹ̀lẹ̀ sí ọ̀sẹ̀lẹ̀ sí yàn pẹ̀lú ohun tí wọ́n ti ní sẹ́. Fàínàlẹ̀ ẹ̀ǹzà náà kẹfọ́ níbi ìyapa wa. Ojú kádìwò bá ṣẹlẹ̀ ọ̀nà méjì ní káwa sí. Káwa sí di àṣẹ ìkó wa. Ẹni tọ́lọ̀ bá sì nífẹ̀ẹ́ tó bá ṣàṣe ètò ọlọ́wọ́n máa dánwò wa. Nítorí kó fi lè ronú. Kí ló fa léyìí fún mi? Yóò lè ronú. Ẹ̀rí. Tí ìyẹn bá wá yẹra rẹ̀ wò ní ìyẹn rí bí á. ìsìwá ṣe nǹkan kan ló burú, kò sí ìjà tí mo ṣe. Ọlọ́run mi jẹ́ pé ìyẹn rẹ̀ ọ̀nà méjì ìlànà ọmọ ń tàwá nìyẹn ṣùgbọ́n bí ta gbọ́dọ̀ wá sí pípọ̀ jù ìkànnà àwọn ayà tí ó yé wa wípé àtọwọ́pa wa máa bà táàbá ti dúró dọ́gba ọlọ́run ti náwà wò ẹ̀mẹ́ ẹ̀la dé yìí pé ọlọ́run ká sì fún yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ ní. ìgbà ilé ẹgbẹ́ Káyìn dojú ìbò ǹjẹ́ yí àti pé máa padà tó wà wá pẹ̀lú tí wọ́n ti ṣe pẹ̀lú ọwọ́ wọn ní ẹ̀sẹ̀. Fáìnàlẹ̀ ẹ̀ǹdà nẹ kàbọ̀ ọ̀rọ̀ èèyàn ni yí aláìmoore fi sílẹ̀ ẹ̀rọ ọlọ́run. Wọ́n máa wá ka oríṣiríṣi mùsíbà kó lè ní ọmọ báyìí ló kú bò. Kó lè ní ọmọ báyìí ló kú lóṣù. Ṣùgbọ́n àwọn ọ̀dẹ́ra tọ́lọ́run ti wọ̀ ìtumọ̀ pé yẹ̀ta fúrú ní nìyẹn kò ní kàdẹ̀rà ọlọ́run ọba ṣùgbọ́n tọ́lọ́run pàbọ̀ wa ní ọmọ rẹ̀ sí ìgbésí ayé tó da jù ní kájẹ má rẹ̀ sí àjálù ká máa rẹ̀ sí ìdẹ̀ra ìgbésí ayé mùsùlùmí nìyẹn ọba ti fẹ́ máa wò gan ah ilé ìjẹ́ bàbí jẹ́ rẹ́sìn àwọn èyí tó ti jẹ́ dùnú fún ọ rẹ́sìn àwọn èyí tó ti jẹ́ dẹ̀kùn fún ọ ọlọ́run sì wá pa ìbànújẹ́ yẹn àwọn adébẹ̀ lè láyé múlẹ̀ kó sábà wá sí ọ̀dà àwọn ìdíyẹ يخلق من يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء لله ملك السماوات والأرض يخلق من يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكورا أو يزوجهم ذكورا وإناثا ويجعل من يشاء حكيما إنه عليم قدير ẹ̀rí àwọn àyà méjèèjì tá a fẹ́ kà yìí àwọn afáwa bá wà nídìí òkú ìkómọ ọbẹ̀ tí àfikọ̀ wọ́n fẹ́ ka àyà méjì nítorí ìkọ́ka sí àyà méjèèjì yìí kọ́ka sí ìnífẹ̀ẹ́ ọmọ lọ́wọ́ pọ̀ lẹ́mí àwọn èèyàn púpọ̀ jù ìnífẹ̀ẹ́ ọmọ ọ̀pọ̀ lẹ́mí àwọn èèyàn púpọ̀ jù ìnífẹ̀ẹ́ ọmọ pẹpẹtẹ ni àwọn èèyàn máa nífẹ̀ẹ́ ọmọ náà. ọwọ́ ajọ́kùnrin làwọn èèyàn nífẹ̀ẹ́ sí jù ọ̀dà ìjókòó kan wà ìtìkọ́ obìnrin la kó jọ síbẹ̀. lábẹ́rẹ̀ pé ta lọ́wọ́ ẹ̀fọ́ obìnrin ṣàkọ́sí mọ̀ ọ̀nẹ́wọ́. Tàlọ́sẹ̀ ọkùnrin tàbí àwọn obìnrin mẹ́wọ́ rẹ̀ pẹ́tẹ́. Àti àwọn èèyàn ìrẹ́ èèyàn wọ́n ní ẹ̀sọ́mọ́ ìjẹ́ tí wọ́n wá ní sọmọbìnrin pọ̀. A sì tún máa fún ọmọkùnrin wọ́n ní ẹ̀sọ́mọkùnrin púpọ̀ jù. Wọ́n máa ń tọ́lá fọmọkùnrin tọmọbìnrin lọ. Nítorí ká lè má máa sì àtọ̀ láàárín àwọn ọmọ tọ́lọ́ ẹ̀rí ẹgbẹ́lẹ́rẹ́ yóò ní ah, àlàáfẹ́ pé obìnrin lòun bí irú èyí tí ń tẹ̀lẹ̀ fọ́bílà islam wọ́n fẹ́ bóbìnrin tí wọ́n bá bí obìnrin ìpìlẹ̀ òsìlí jẹ́ tó rẹ̀ dẹ̀bí wọ́n láwọn wílẹ̀ obìnrin ò lè lọ́jọ́ ogun omi ìsìn lè máa lọ bẹ̀rẹ̀ tó gbé kọ fámílì jọ wọ́n ní ìdí nìyẹn láàrin rẹ̀ bí mo bẹ̀rẹ̀ ẹlòmí bá lóyún sọ pásítọ̀ tí ó bímọ tí ń rọbí yóò á lọ sí pápá ẹgbẹ́ kótó sẹ́gbẹ́ kan ló fi lè kálẹ̀ sí òní kótó. wọ́n bẹ fi rí pọ́mọ yẹn obìnrin ní báyìí kàlá sí ọ̀rọ̀ ẹ̀gbẹ́ rẹ̀. tó bá jẹ́ ọmọkùnrin ló fi sẹ́gbẹ́ kan. àwọn tó wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá tó wá padà bí ọmọbìnrin yẹn náà tó dàgbà dé àyè kan ó lè kọ́ ọmọ tó dàgbà tó dojú kọ́ ọmọ tí yẹn lè pẹ̀lẹ́ ń Àtọ́hùn lọ bá dẹ́dà sọ ìgbà ìdálùmọ̀ ó dátò só ilẹ̀. Ẹlẹ́mọ̀ ó dátò só ilẹ̀ ayé tàbí ìpàkìlẹ̀. Àwọn ọmọ tí wọ́n rí mọ́lẹ̀ lóòyẹ̀ tí wọ́n bá ń bèèrè pé kí làwọn ṣe tán fi pa ẹ̀bùn ní lọ́dọ̀ Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala ẹ̀bùn lọ́mọkùnrin ẹ̀bùn lọ́mọbìnrin ẹ̀bùn ní àbílà ọlọ́run ni máa fi ń mú ọ̀yàn mo ti já sí fọ́lọ́run bá subhanahu wa ta'ala ó lè sàlò ní ìlágàn tí ò ní fi mọ́ gbogbo ẹ̀ pátá pẹ̀lú ọgbọ́n tó tọ̀dọ̀ rẹ̀ wá ní subhanahu wa ta'ala ní ẹ̀bá fẹ́ kó sọ̀rọ̀ ó yọnu ó sì yọnu ẹgbẹ́ ọlọ́jà jù ó dúwọ́jú sẹ́lẹ̀ fún kádà ọlọ́run bá sùhánà owó ìhàlá ní ohun tọ́lọ̀ fún ọgbà èyí tí òfin ọgbà pé kó ṣe rí nìyẹn pẹ̀lú onígbàgbọ́ ìdíwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́run ọba ọkàn balẹ̀ ẹ̀mí èèyàn inú yìí ó sì máa dùn Ọlọ́run sọ pé lè láyé mọ́lé kó sàmà wa tí wà láàrùn-ún. Ìràí mọ́lé kó sàmà wa tí wà láàrin. Àti ti tọ́lọ́run ọba ní ṣe ìjọba gbogbo sọ́nà àtìlẹ̀. Jákàlùkù mọ̀ ìyẹ́ṣẹ́. Ọlọ́run máa ń dá ohun tó bá fẹ́. Jágbó lè mọ̀ ìyẹ́ṣẹ́ iná ẹ̀ṣẹ́. Ọlọ́run lè fún ẹni tó bá wù lọ́mọbìnrin ẹjá tí ó yẹ fẹ́. Wọ́n ní ìkọ́kọ́ dákọ ọmọbìnrin. Ó máa dáadáa dákọ ọmọbìnrin ó fi ọ̀pá ọmọbìnrin ó pàtàkì obìnrin náà lọ́lá pọ̀ lóòótọ́ ó lè má gbaná bí láàrin wọn obìnrin lọ́lá pọ̀ ó lè má máa jẹ aláṣẹ nítorí pàdébí sọlá sálàndó pé láàyò tó yóò wọ́n wọ́n lọ́wọ́ amọ̀rọ̀ ọ̀hún ìmúra ìjọ tí wọ́n fi ń jèrè àbáṣe kó jèrè ni wọ́n fi sáláṣẹ wọn ẹ̀rí obìnrin wá lọ́lá pọ̀ níbi parí sọ́lá nìsáì ọgbà ọ̀rọ̀ tó sọ nípa àwọn obìnrin nìkan obìnrin lọ́lá pọ̀ àdìsọ́tù Mariam obìnrin ní ọlá jùlọ rẹpẹtẹ pé bíbi bọ́ba dẹ́dà ti mẹ́nu kọ̀rọ̀ wọn kẹrin ní è kẹrin ní tó sì pàdé náà lọ́wọ́ àní àràpọ̀lé tó nípa bẹ́ẹ̀ wọ́n ní ìkọ́kọ́ dákọ̀ ọmọbìnrin bọ́ba dẹ́dà dákọ̀ ọmọbìnrin ó fi èyí pé ẹni ọlá abọ́lá láwọn obìnrin gbogbo ẹni tó lè jẹ́ èèyàn tó yá èèyàn tó pàtàkì tó kàńtà ọ̀táyà tó tóbi tó ṣe é pé èèyàn pàtàkì ní láwùjọ kúrà èdè kan bẹ láwọn lára máa tọ̀wọ́n ní wàrà àkúnlẹ̀ àti ìdè ìmọ̀ra àtún àti ìgbà. Gbogbo ẹni tẹ́ ẹ bá wò kí a bí ilẹ̀ yìí ẹ lọ wá dáadáa obìnrin tó ní ìkan lẹ́yìn rẹ̀. Ilé fún àtọ́lọ́hún dé fẹ́ràn nẹ́bí sọ́lá alẹ́ ọ̀sálá ó yọ nígbà tó fẹ́ ṣe wọ́n bí tó àyè bí tó àyè pọ̀ tó di pé wọn sàdẹ́lì rí àwọn nìkan wọ́n rí ẹlò ní orí mọ́ ó sì mú tí wọ́n fẹ̀yẹ̀ ju èrè lọ. wọ́n àyè lọ sí àdìmọ́ rẹ̀ ní ìgbà tó sú lókè èmi nìkan wá fèsì ti ká sọ̀rọ̀ ó sì bo gbogbo sánà. oorun sì mú lásìkò táwa yìí àbíjọ́ ọlọ́run mọ̀ ń ṣe dàpọ̀ lónìí ìjẹ̀bù lónìí ẹwọ́ obìnrin dáadáa ohun tí ó sì fún náà níbẹ̀ ó ní kò lè déwù adábọ̀bọ̀ ọwọ́ àwọn olùsọ́dọ̀ ọkùnrin rẹ̀ wọ́n ti lè wá ọ̀dọ́rùn náà báyìí. ìgbà tí ẹ wò ẹgbẹ́ pọ̀ yẹlẹ̀ wò ọ̀yẹlẹ̀ wò ẹni ìyẹn onímọ̀ ni ọmọ nípa bẹ́bọ̀lì kí ti máa ń kọ bẹ́bọ̀lì ìlẹ̀ àgbàrá àdíyà ẹlẹ́dẹ̀ ẹgbẹ́rù. òun ló fi wá jẹ́ ìsìnkú tó yọjú kà níbi sọlá àlọ́sọ́lá kì í sí lásán áńgẹ́lì ni ẹni tí ń yọjú sí áńgẹ́lì ni ni wọ́n bá táwa ń pè ní màláíkà lọ́dọ̀ wa ọ̀wà ni wà á ìtumọ̀ wà láyé ní ìjọ tó bá dà nẹ́bí ọlọ́run àwọn ọ̀dọ́ rẹ bá fẹ́ lé ọkọ lónìí kí ìbáṣẹ́rìn ọ̀sẹ̀ ní àrùn ẹ̀sìn fún lágbára òjíṣẹ́ ọlọ́run sọ lágbára nígbà wọ́n lòmí jáde fóònù rẹ̀ afọ́kùnrin jíyà ọ̀hún ìlú abínibí mi Ah, bàbá yẹn ni wọ́n lè ọjà lè kú lọ fẹ́ máa rú yẹn nìkan ò ní rú rẹ̀ àfi kí wọ́n mú lọ́tà bí wá àti tí bàbá wa alátúnṣe àdínì lọ́dún tó bá bọ́ pẹ̀lú ìdára wọ́n máa ń ṣe fún ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ ń jè lọ́wọ́ ní ẹbí ah, wọn náà ló ń ṣe wá sí ìwà ní tó ti rí sọ̀rọ̀ jù nínú mọ̀lẹ́bí náà mú bàbá yẹn wá sọ fún òjijì náà wọ́n bá fẹ́ mọ jáde. ó mú mi jáde bàbá tàbí wọ́n mọ jáde irú lọ́fẹ́ máa wíyàn sọ̀tẹ́ sí òwúrọ̀ àbí wọn mú lọ́ta. mo ní wọn bá wà láyé màá ń ràn lọ́wọ́ ṣùgbọ́n pọ̀ pẹ́ tó ju bàbá rẹ̀ lè kú ni. wọ́n fi ń fi díẹ̀ múlẹ̀ ju bàbá rẹ̀ mú sí yóò sì gbalaga méjì. ó ní gbàgbọ́ sàǹdẹ́bì tó ti lọ ìyá nẹ́bì rẹ̀ ń sàárè sọ́lá kí ni wá ní Khadija sọ fún Ànábì sallallahu alaihi wasallam tó ní ìdẹ́gà làtàsírò rọ̀hìnà mo ti ń wọ ìṣe ti wèrè kàkíwìó wà á ọ̀jẹ̀ ní tí ọ máa da mọ́lẹ́bí pọ̀ wọ́n kẹ́kẹ́rẹ́ bẹ́ẹ̀fà ọ máa kó ní àlejò bákan náà wọ́n tẹ̀síbò làjú ẹni tí ò ní wà máa fún ní nǹkan wọ́n tó àyínú àlànà wá ibi ẹni tí sọ̀rọ̀ àti náà wà á sàtìlẹ́yìn fún ẹ̀rí àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n ní yẹn ẹgbẹ́ wáyé gómìnà àgbákẹ́ mi lè yẹ lọ sí dédé ó ní àà ah, ọkọ̀ òun mà ti ya wéré ààrí ìgbẹ́kẹ́ ọba lóhun rí kiri kẹ ló ti ẹ dákun ẹjẹ́ azó kájí o ní ọ̀sẹ̀ tó gbogbo ẹni tẹ bá rí tó láàkù láta ẹ lọ ìyàwó tó wà lé rẹ̀ ọ̀rọ̀ yẹn ọba kan olúbàdàn kan ló lọ àtàkẹ́ wọ́n lọ sí àtàkẹ́ olórí ti ti táwọn ọdọ́ wọn tètè jáde àwọn yẹn tó kó láàfin rẹ̀ pẹ̀lú èmi kákàndì àtúntò lọ́wọ́ òun lọ́wọ́ àánú lẹ́yìn àwọn lọ̀gá tí wọ́n lọ pé tẹ́nìkan bá wòwe òun pàtàkì àyàwó ká ẹ̀fọ́ bá ní àfà ńlá ní ìyàwó lẹ̀ orí kan bẹ́ẹ̀ dílé níyàwó àwọn oníwọ́rì ilé ẹ̀ tí ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ó ti máa bẹ lókè ní àwọn ilé ìkẹ́lẹ̀ kíní kíní ní àwọn ilé yìí náà ibi láti ẹ̀ tí ń sọ̀rọ̀ àkìkí àfà ń sọ̀rọ̀ yóò àwọn tí wọ́n tó bẹ́ẹ̀ náà ni wọ́n ń sọ bẹ́ẹ̀ tó nípa bẹ́ẹ̀ obìnrin yẹ pàtàkì ní wọ́n ṣùgbọ́n tí wọ́n mọ láníwọ̀n ara wọn mo tí ọ̀bá yẹ kí wọ́n dá sí wọ́n máa dá sí ìrìn èso lórí gbé iná wá kí ìrìn nàìjíríà yẹ rà nílé o ìdí àwọn náà fẹ́ ní pàṣẹ́ntéèjì náà láwọn tí wọ́n máa darí irú tọkùnrin darí sí tí wọ́n bẹ lórí ìjọba ní àwọn tí wọ́n fájú gidi wọ́n mẹ́ lórí ìjọba yóò á kẹ obìnrin obìnrin lọ́hùn lọ́hùn torí bẹ́ẹ̀ ẹni tó bá wọ ọlọ́run ọba ọlọ́run lè fún ọlọ́mọbìnrin wọ́yá abúlé máa yẹ ṣá òdòkó ra ìyẹn ni pé kìkì bá obìnrin ní ọ̀sán fẹ́ nìyẹn ẹ̀bùn ni bí àṣìṣẹ́ ìhò ìkẹ̀bí rẹ̀ bàbá àgbàlagbà pé àwọn ọmọ rẹ̀ tó bí obìnrin ni wọ́n àwọn náà ni wọ́n ń fún ẹran lóko mú wọ́n fún ẹran wọn lóko mú nígbà tá nẹ́bí wọ́n náà lè sọ láti ọ̀sàlá tí wọ́n sì ń sì parí nígbà tí wọ́n fẹ́ lájà níjọ́ oníyìn coptic àti israeli wọ́n ti jàpẹ́ ta ní wọ́n ń ké sànẹ́bí musa tó wá rẹ̀ mí lọ́wọ́ wọ́n sáré ti israeli yẹn lórúkulò Àbílá ìmú sára àti àṣegbò rẹ̀ pọ̀ pálú mọ́kànlá ọ̀rá gbá ní kòkò kékeré. Báwọn ọmọ èkó sọ pé òkú kò ní wọ́n ti tọ́ sí mi nílá ẹni. Pé ẹ̀sẹ̀ tó wá látọ̀dọ̀ ọlọ́run, ẹyọ̀ kẹ́tọ́ ọ̀rá fún báyà máa kọ́ láàrẹ̀ nìkan. Àbílá ìmú sára àti ìgbéra burú, mo ní ìlàjà ní. Àṣepá ni yọ màdà, àdúgbò òbí lògbò bí àkámà ni tí máa ń sí ìyẹ̀ lọ́dà gbogbo ní ó ti di pé wọ́n lé pàdé ní ìwọ̀n sáré pa wọn pa láàrin ìgbà tí wọ́n ń sá lọ ọ̀sà débi sọ́kè ní ibi tí àwọn ọmọ mi ti múra àti kàmí. ọ̀làmọ́ wàládà mọ́ àmàdíyà náà ọ̀dájà lẹ́yìn ó mọ̀ yẹ̀ṣùkúrú náà wá jẹ́dà ní ìlú ní ẹ̀mí mọ́ra tẹ́yí. Ọlá àwọn obìnrin méjì, ọlá àwọn obìnrin fẹ́rẹ̀ lórí. Ọlá àwọn obìnrin méjì. Yẹ̀ṣù dáa ni. Ọlá máa kọ́ ti búkú máa. Ọlá tààlà nẹ́sìkì àtàyẹ̀ zúra lè Wàbùrù nà ṣẹ́yìn hùn kẹ́lẹ́ rọ̀ lọ́rẹ́ nìyẹn bàbá wa jẹ ní àgbàlagbà ní è ọmọbìnrin lásán ọlọ́run fún bàbá yẹn tó fi wá di pàdébì Musa alayhi salatu wa salam lè rí àti mọ́tà àmì wọ́n mọ́ ń kàkí nítorí kádébì Musa fi má jẹ sí ìgbà lọ́dọ̀ al-Sheikh fún ọdún mẹ́wàá ẹ̀yìn tẹ́fẹ́ máa lọ fẹ́ àwọn tẹ́fẹ́ sún ọgbọ́ àwọn bàbá wa nìyí ní àwọn òbí fáwọn ẹ̀yà wa wọ́n tún tẹ̀wọ́ a máa ń bí wọ́n sì. àwọn ẹ̀yà ní ọlágbọ́n ọ̀kàwé ni wọ́n náà máa ń lọ fáwọn dàgbà nílé lágbàlagbà òwe tí wọ́n bá kàwé àmọ̀ ẹgbẹ́ orí wọn mọ́ wọn ọ̀kàwé orí yẹn ní orí pé wọ́n kéré orí wọn bá kéré ní èéfé ẹni kí ọ̀wọ́ aṣọ àgbàlagbà lè máa fi ẹ̀kọ́ akọ́mọ̀wọ́sọ ọmọ wá ń dé bá bàbá tí máa ń pè náà ẹ̀kọ́ àti òjì ọmọ kékeré ni wọ́n ilẹ̀ ọ̀kọ́ tó ní ìdílé wọn bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ dáa bá ti ń pọ̀ báyìí ó ti lẹ́rù tí wọ́n bí wọ́n bá tún dilé á ó lẹ́rù tí wọ́n bí nítorí kí nítorí àti lè sọ ara wọn ọ̀pọ̀lọpọ̀ ọdọ́ ní ìsinmi òtún ìjìmọ́ ẹlòmí ìdẹ́lọ́rọ̀ sọ̀rọ̀ ìyàwó tí wọ́n fi kọ́ pé oògùsù wá oògùn ọ̀dọ̀ àẹ̀fẹ́ tọmọ yìí ni wọ́n bá fẹ́ tọmọ wọ́n náà lọ bí òtọmọ bí lérí ọmọ tí èèyàn bá tó dín lẹ́yìn ọmọjọ́ ní ìrì ẹni tí rèé lùbọ́ ní pé lọ́mọjọ́ ní ẹni tí ra tuntun rà ẹ̀jẹ̀ ní pé lọ́mọjọ́ ní ọmọjọ́ ní ìwé rẹ̀wọ́ oúnjẹ lẹ́wọ́ tó jòkó yẹ tí ó nípa dá débi mú tó jọ́ bí wà ní wọ́n fi sílà nítorí kí wọ́n lè jẹun halal wọ́n sì lè fẹ́yàwó halal àwọn àlọ́ mẹ́wàá náà alóhùn sọ́lá sọ̀sọ̀lá gbọ́dọ̀ bàbá tó ti kọ́ ọmọbìnrin nìkan lórí. ẹ̀yà abolimọ̀ yẹn ṣá òdòkóòrò. ẹ̀yà abolimọ̀ yẹn ṣá òdòkóòrò. ẹni tó bá dẹ̀ wọ ọlọ́run ọlọ́run máa bu ní ọmọkùnrin nìkan tí ò ní lójọ nínú. báwo yóò bẹ. ṣe àtẹ́bí àkúrò alẹ́yìn sọ́lá sọ̀sọ̀lá tó sì bí ọmọkùnrin méjìlá. gbogbo ọmọdé Kọ́dà arákùnrin kan bẹ ọmọ rẹ̀ kí ni wọ́n tẹ̀wọ́n lọ́pẹ̀ ní ṣàmọ̀rún lẹ́gáàzí. Ṣàmọ̀rún lẹ́gáàzí. Òun lọ jẹ́ al-mujahid al-kabir. Wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run fún odidi one thousand months. Nígbà táà níbi sọ̀lá sára bẹ̀rẹ̀ sí ní pìtàn nìyí, ní pìtàn rẹ̀ fún àwọn Mùsùlùmí ẹni wọ́n wà ń pàṣẹ àà ah, káwà náà lè tẹnu dáadáa rẹ̀ ọkẹ̀ wọ́n ti pàṣẹ àà ah, ló lè parọ́ ilé one thousand months ló fi jágún ọlọ́run ti sọ sáfẹ́ òkọ́dé òkàlẹ̀ báyìí Nẹ ọ̀nà òkè lẹ́yìn láti lè pàdé rẹ̀. Ọlọ́run aláṣọ alùpùpù á nìkalẹ̀ lóru abíyì. Àmọ́ àdẹ́rọ ọ̀kàmọ́ lẹ́yìnlẹ̀tọ́lọ́kọ́dé kò yíò mìíràn albìsẹ́. Ọwá bí yẹn olóore jọ ẹgbẹ̀rún oṣù lọ, ọlọ́pá fi yẹn tó kò ń gẹ̀rẹ̀, olóore gúrú sẹ́ ìjọsìn jihadu fi yẹn ti ní 1,000 mọ̀tí lọ tí ò só òjíṣẹ́ ọlọ́run tó láti aláyọ́ máa fá àwọn òṣèlú ní oòrùn dùnú pé Ramadan ló ti dé yóò kí ní lẹ́yìnlẹ̀ fún khairu min alìṣà oòrùn kan wà nínú rẹ̀ ó lóore jẹ́ ẹgbẹ̀rún oṣù lọ ó ti rí pé ẹni tí wọ́n gbé hẹ́nẹ̀ orí rẹ̀ fún ọkọ̀dẹ̀ sọ̀rọ̀ aláwọ̀ àrí ló sọ ọlọ́gbà fún máṣe wà láwọ̀ àrí o máṣe wà lórí igbó ẹ̀rí nínú àwọn ọmọ tó bíbí méjìlá ni ọ mẹ́ra náà bí fún wa ẹ̀dùkù ni àmínú wa àwọn ọmọ ìyọ́mọ àwọn ọmọ ọ̀tẹ̀ ó ti bí wọ́n rẹpẹtẹ ni ẹ ọkùn ọkọ̀ ọkùnrin ni wọ́n ويزوجهم ذكرانا وإناثا ويزوجهم ذكرانا وإناثا ما فلو مي لما فرين تدم لما فرين أطلع حنبا محمد صلى الله عليه وسلم ويجعل من يشاء وعتيبا ọdí rúfàyà ọdí ọmọ òṣòṣò àbí gbẹ̀yìn náà ní àfihàn ọdí aláwọ̀ àlùbọ̀ ní ọ̀gbẹ̀rẹ̀. ó tún fi mọ̀kùnrin ọdí alùbọ́ọ̀sì ọdí abdullah ọlọ́dúndín ibrahim ìlàra wọn bẹ́ẹ̀ ẹni tó bá wọ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún Ọ̀yẹ́jẹ́ máa ń yẹṣẹ́ rò àfíìmá. Ọ̀yẹ́jẹ́ máa ń yẹṣẹ́ rò àfíìmá. Ẹ tó bá dẹ̀ wọ ọlọ́run máa dé lágàn. Iná òun àlíhìmọ̀ nǹkan ní ìrọ̀rùn. Alámọ̀tẹ́ lọ́lọ́run, ẹni tó fún lọ́mọbìnrin orí pé ó tọ́tọ́ sí ni. Ó ń bá fún lọ́mọkùnrin ọmọkùnrin ọ̀fẹ́ ní òdì wàrà. Ààrẹ ń tó bí jọ ọmọkùnrin ọ̀fẹ́ lọ sí ìdínà lóṣù èyí ò rí fẹ́ nìyẹn pọ̀ gba títò ní ẹ̀rọ àti kébí náà sábà ọmọkùnrin tí ó wí náà nì ọlọ́run sì ti kọ́ ọmọkùnrin ò lè pè rẹ̀ ẹlòmí ò bí gẹ́gẹ́ sáwọn ẹyọ kan tó bí àgbágbó ọmọ ọmọbìnrin wọ́n ní sáwọn ọlẹ́kọ̀ọ́ rẹ̀ ní èyí táwọn àgbágbó ọmọ ni ó dà gbogbo àwọn ẹyọ kan sọ pé ah wọ́n á kọ́ ọmọkùnrin tí ń bí lọ́pọ̀ láti wà dá torí àlíìbù lọ́lọ́ alámọ̀tẹ́ni kọ̀ ní òru ó sì lágbára àti fún léyìn tí ń béèrè ẹ̀kọ́ tó nípa bẹ́ẹ̀ èyí tọ́lọ́ ń bá ti fún wa káyọ́nù sí ẹ má jẹ́ anẹ́gà ẹjá gba tító ọgbà kádàrá ọmọ kánà lè bá ṣàárẹ̀ rẹ̀ láyé ọ̀la lè máa wọ́n wá rẹ̀ lára àyà. Àwọn ìwárọ̀ ìfìjáàbẹ̀ wẹ̀mọ́ yóò sí la rọ́sùn láwọn إنه علي حكيم ومن كان لبدري أن يكلمه الله إلا وهيا أو من وراء إجاب أو يرسل رسولا فيوهي بإذنه من يشاء إنه على إنه علي حكيم على رعوة يهودي وصبح النبي صلى الله عليه وسلم wọ́n ní kí ló tọ̀ bọ́lọ́hún sọ̀rọ̀ kọ́ máa wò ó báyìí kọ́ báyìí fà nẹ́bí ní ọ́ ẹgbẹ́ fà nẹ́bí mú sáṣọ bọ́lọ́hún sọ̀rọ̀ tó wò ó. nítorí bá wò ló nígbàgbọ́ sí ọ tó ń fi ṣe bẹ́ẹ̀ anílùsọ̀lá àtàláwá táwọn ló ń fẹ́ mọ́ fẹ́ ń sọ ni mú ń sọ ọwọ́ ọlọ́run ká ọlọ́run wá sáyà kalẹ̀ bí wọ́n máa ń ká yóò tẹ̀lé ọlọ́run ilẹ̀ wa. a ní kò ṣeéṣe kọ́lọ́hún fẹ́mi kankan sọ̀rọ̀ àfikọ́ jẹ́ ìyísí látọ̀dọ̀ ọlọ́run ọba ó lè jẹ́ lójú oorun ó lè jẹ́ pẹ̀lú nínú ní máa. àwọn onírú ọ̀rọ̀ ìjáde. àbí kò sì jẹ́yìn gàgá ọlọ́run ṣe ṣe fún ànàbì musa nìyẹn àlẹ́yìn sọlá àti ọ̀sálá Àwọn ìgbọ́rọ̀ ni kò rí ọlọ́run ọba. Àwọn òyìnbó ṣe lọ rọ́ṣúlẹ̀ ń bá yóò yí àbí ìsinmi yìí. Àbíkọ́lọ̀ ń tẹ̀rẹ́ tí ọrẹ ìrẹ́nsẹ̀ kan sí ọlọ́run tí lẹ́jì ìlú sádẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tó mú al-Qur'ani wá. Innahu aliyyun hakimun. Nítorí bẹ́ẹ̀ ọlọ́run ọba yẹn àlíyú ni àlíyú ni ọba tó ga ni lọ́gbà tayọ ìròyìn àwọn tó wà láyé òfin. Ìmọ̀ gbèsò lẹ́yìn èyí. Ọlọ́run ọba nínú iṣẹ́ rẹ̀. Ọ̀kadhalika حكم فتكريما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نجا من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم الله سبحانه وتعالى ذلك مثل جاء إلى من الرسل Àbàtí máa ń ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ tí ọlọ́run arẹ́ ti sílẹ̀ àmẹ́bì náà lọ́lọ́wọ́ àríwọ̀sọ́lá. Ọ̀hẹ́ ìnà ilé ìkàrú ràbìnà àmúrinà. Rúhàn àti àlùkùrá ní ránṣẹ́ sílẹ̀ àmẹ́bì wa. Máa kún tàtẹ́dìrì màlìkì táàbù ẹ̀làlì máa. Sáájú sáájú káfẹ́ tó fi àlùkùrá ní ránṣẹ́ sọ ìlọ̀mọ̀ tí jẹ́ Kùránì tẹ́lẹ̀. Ọ̀mọ́ ìlọ̀mọ̀ tí jẹ́ ìmánu tẹ́lẹ̀ tí sòfin ọlọ́run. ولكن جعل الله نورا نعتدي به من نجا من عباده Tíra ìyà alùkùránì ìkalẹ̀ fún ọ, ọ máa jẹ́ núra ìmọ́lẹ̀ Yáàdí bìí màndàṣà òmìnira ìdájìlá. Káàfi sí mọ̀nà fẹ́ni tàbá fẹ́ fi mọ̀nà nínú àwọn ẹ̀dá wa. Wà iná dára tàbí ìlà jẹ́rọ tó yẹ mọ̀ lúkẹ́gẹ́. A ti fẹ́ dàgbẹ́bì ni. A tọ́ sọ́nà tó dúró dọ́gba ní ẹni ibi tó sì máa pa àwọn èèyàn lọ, àmì òtítọ́ ni, ọ̀nà tó dúró dọ́gba ní ọ̀nà Ìsìlámù ni, ní صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور. Ojú ọ̀nà tí ra nẹ́bí ọmọ atọ́ àwọn èèyàn tí bá dá lórí. إلى صراط مستقيم قطع سنجد صراط الله صراط الله أن الله وبني Lọ́bí lọ́wọ́ máa ní ìpàmà wà tí wà máa fi láàrin. Ọlọ́run wo, ọlọ́run tó ní ìtàpá gbogbo ohun tí ń tẹ́ nínú sánà àti ohun tí ń lẹ nílẹ̀. Àláàílà lọ́rin tàbí ìrọ̀lẹ̀ ọmọ àti fọ́lọ́run ọmọ ọ̀dọ̀ ọlọ́run ọba ni yọ̀ọ́ sẹ́yìn sí ọdún tó